Indigenous Rights Radio, because knowledge is power. yá jáde lọ ayábẹ́ èrò kan tí yóò múra sílẹ̀ dòjòjò kènìyàn rò tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí òjòjò kò dé alálejò lè jọ sí òjòjò covid nineteen. yéríà amòkúere kòyí kọrúkọrin yèmí. orúkọ mi ni olóyè ìyáàfin adéfúnmiláyọ̀ mercy adékanyì èrèlú ìyálọ́jà gbogbogbò tìlú àkúrẹ́. gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nàìjíríà ṣe rí àtikìtì àgbáyé òjòjò kan ṣàdédé dé alálejò òjòjò náà pẹ̀lú covid nineteen kan tilẹ̀kùn mọ́ ẹ̀bọ̀bẹ́ kọ́bọ̀ lọ́ríà ẹ̀bọ̀bí ga ìlú ẹ̀bọ̀bí ta ṣùgbọ́n báyìí láti máa gbáradì ìṣẹ̀lẹ̀ ìjọ iwájú kúrú òjòjò bá eré akáyò ṣe é. òṣèré ohun àmàkọ́kọ́ kò yẹ ká ṣe lè fọ̀ láti ìgbà yìí lọ ọrí bá ti ní tọ́rọ́ kì í mú sísì pamọ́ ká mọ̀ mú kété kárí amẹ́wẹ̀wá ká mú jẹun ká jẹ àjẹjẹkù ìyẹn jẹ́ èkíní ìkejì ní èyìnkùlé léria ìyẹn àyè kan bá ti líbẹ̀ ká mú gbẹ ẹ̀ka ká mú gbẹ ilá ẹ̀fọ́ àwọn kéékèèké bẹ́ẹ̀ nì ń bẹ́ẹ̀ bá jẹlẹ̀ ayé òṣèré bọ́ sẹ̀ǹkùlé akúrẹ́ já ẹ̀fọ́ ká mú e láti wọ́wọ́wọ́ àárín kó jẹ àárín jẹ ó ṣe pàtàkì. yẹ́rì àwòṣeré wà pẹ́kù wá ó ti jẹ́ dídán káyà bẹ̀rẹ̀ sí jẹ àjẹṣẹ́kù lè yẹ́rì aràn ni o èyẹ́rì àfọ̀ káyà jẹ àjẹṣẹ́kù bàbá tí a náwó ká náwó dẹ̀ ká pín orí aṣọ mẹ́ta ká mú nǹkan pamọ́ ọ̀nà méjì kókó ká máa gbọ́ bùkátà nítorí ìgbìkì ẹ̀hún bá a bá dètè adélè gbàgìrìgìrì ẹ̀rà bá a lójijì. orúkọ rẹ lẹ́rẹ̀kan sí yéríà. orúkọ mi ni olóyè ìyáàfin adéfúnmiláyọ̀ mẹ́sì àgbékẹ́ adékanyè. amúrọ́tú yẹ gbòǹgbò kòrónà kòrónà kòrónà líkìtì ah, ah. àgbáyé pátápátápátá ilé ìdùnnà bí ìṣubú o ìjọba ké ọ̀nìyàn ké ọlọ́run gan máa sí ọlọ́run a pa pẹ̀lú kòrónà yìí kẹ́ ẹ parẹ́ ojoojúmọ́ ni mo ti ń lẹ́fọ̀ ọlọ́run arógun ọlọ́run arógun rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run mọ̀ bá ti dànù o ṣùgbọ́n ilé iṣẹ́ positive fm fọ ikú ọ̀rá ọ̀rẹ́ nù nǹkan mú ọ́ ikú ọ́ nǹkan mú ra ọ́ ikú ra àmúdí bá ti fọ̀ ń bọ̀ oríire positive preference ní fọ̀ kí n fọ̀ bá a sí i. coronavirus coronavirus ènìyàn alẹ́ àwa o. ó dáre ní jùmọ̀ rẹ̀ ọba àwa ni ó borí ogun. orúkọ tèmi ni ìyáàfin Esther. nẹ́ẹ̀kú tó ṣẹlẹ̀ ni pé àrùn ni ó kó àfọ̀ká ní iṣẹ́ iṣẹ́ rí a gbọ́dọ̀ pé bíi méjì mẹ́ta so that kí irú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ lọ́jọ́ wájú ẹ̀ nípa lára ìgbà kí federal government ìjọba àpapọ̀ kan fọ̀ká dúró sílé iṣẹ́ lè yan èrò yarí kan hàn yóò dúró sílé ò torí ẹbí pèrò ìran kẹ àrùn pagbọ́ ètò ìran kẹ bí pa so bọ́n ṣe ya jáde lé ni so ìgbà kí kí wọ́n fọ̀ká dúró sílé kọ́ bá jẹ́ pé a ní iṣẹ́ bíi méjì mẹ́ta mọ́ iṣẹ́ kà ṣe ni a ní mọ lára pé ah ok ọ̀nà iṣẹ́ kan a lè jáde fún iṣẹ́ kan iṣẹ́ mi òmìnira lílẹ̀ka lè ṣe àrùn covid-19 agbáládùúrà àní rírú rẹ̀ mọ́lẹ̀ àgbáyé ò torí ó àgbáyé èyí ṣe nàìjíríà nìkan lémi ó àgbáyé tìtì ni ó nàìjíríà náà torí àrùn yìí gan lè jí ọrọ̀ ajé kéjúró dúrà mọ́ báyìí kí n gbogbo mú wọn sókè kọ́lọ́run àlọ́ o àdẹ̀ní ṣàìsàn lórúkọ olúwa o àlàyé ni ti gbọ́ yìí o ìmọ̀ jẹ́ ọmọ méjèèjì jẹun òní ni kí n já rotọ̀ la sílẹ̀ títí láyọ̀ ẹ̀ wà lẹ́fọ̀ ròní kó rotọ̀ la mọ́tẹ̀rẹ̀ ètò kìí ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yín léyà láti iléeṣẹ́ rédíò nàìjíríà positive one oh two dot five fm ní pópónà ondo nílùú àkúrẹ́. Indigenous Rights Radio because knowledge is power.